نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له wa Abduhu sana muhamadadrasulu salam alkrmlhiwarkt akpomorio Ya ọmekarinyanweya t n ekwoghi ajanke anyị ohrhe n enụhọ rabl al ababileme era 1438 ana ikonto mori sallallahu alaihi wasallam a ah, mi hijira horo maka na medina tasaru ihe na ike anyi ohere he na ịnụha oreba era 2016 ee eh, wenishabe ọnọbe man al-ithna ashariya enebi anaika ene nyi imam ewureba ene ka dangu resobe ika ahoni kale na no dilema onawe al imamatu indahum rukunun wa takfir man la yu'minu biha imam edenene otoawen ika ene ka aka anakama wo onawen ika ee dọtịnị ire imam menụnụ yani ka huri obi onye a na isa atuhum lin nabi sallallahu alaihi wasallam wa banatihi wa alu bait yani oyi mere ana ike shia ni la natulo alai ene kwa ana enne ka ini ponto mori sallallahu alaihi wasallam wa banatihi ati ezi onto mori sallallahu alaihi wasallam wa alu bait ati annehidi onto mori sallallahu alaihi wasallam akwahum qailun awere shiyenen enabe eza anaika e akaka inna nabiyya sallallahu alaihi wasallam kipadak nibi omori lamma walada amere ama nebi sallallahu alaihi wasallam onya ni mere ama makkasa ayaman a nebi sallallahu alaihi wasallam ora ekwehe anaika onyirika laysa lahu laban eki onto mori sallallahu alaihi wasallam ame mani ma do mekwehe anaika onyirika eze enyi nunu eze enyi reba anaika e onyani onyanwusi yodo ogbo فألقاه أبو طالب على سدي نفسه أك أبو طالب دون وتدسو إلى من دسي ينتم صلى الله عليه وسلم فأنزل الله فيه لبنا نوم سبحانه وتعالى دوتشو يتينان يعني نون فرد منه آياما أنتم صلى الله عليه وسلم دوهو نان أكوهن أنا يقع أولاني أولاني لك حتى وقع أبو طالب ala halimatu sadiya polo abu talib dura halimatu sadiya fadafahu ileha, dasha anto mori sallallahu alaihi wasallam dasya asiyan wele hadha kalamu batil asana bile ay kana ikele asuwawen ana ika o inwene ka unzur kitab al usul kafi li kulaini yani ni sahih buhari yani ịza enwere imi ire odibi anaghị ka ere ya bụ na anaghị ka ọ hụrụta ịza ajị na ịhụrụ ebe yani ntụ mori sallallahu alaihi wasallam aye ma ka onyani amina ọnọman ọmere ama ee inyo inu tari yenyenye ee inyuwe itọpa anaghị ka ọ bụ ka amememe ntụ mori sallallahu alaihi wasallam onyani olile basịrị dana bi ka ye abdulmutalib ana ikono na se bonto moni sallallahu alaihi wasallam onyan mera asa deten e ibe to da ke abdulmutalib ono ko wasere banu yo le mono wonoro da sere ban dosi onto moni sallallahu alaihi wasallam no moni subhanahu wa ta'ala dan se se yechi nunu yetene le bo abdulmutalib nan to moni sallallahu alaihi wasallam do huna wele azanan ka hulewe ndai ka enwere eleba aka desi mmeka ya e, oiji islam iru da sọza kwe ihe anabe islam bụrụ ọ na ndure ka ebe ihe de ya karịa nọnị so da ya mana ka de kwere ka islam ya yani huwa dinul hurafat yani adini e, e, yawe na ka ya ebe dinyo na ka ya dinu le chawe ọ na ka ya ọnọ ya ya yani enne mana ka akara islam eke annaqlu sahih muwafiqo ala al aqli ekisana ika aodobe yani isana ika adobe bilkitab wa sunna anabi qur'an ati sunan to mori sallallahu alaihi wasallam anabi ka o jetere anabi ka ele onon enyenwenwo o jere iroyo buru na ika e e presoda ono da asirore ya na ika e enyi enkatainan onon dure ke abisono ono sebe des kai azen nero leilan afala yatadabbaruna alquran am ala qulubin aqfaluha an ka wazen nemme benero le sonne le qur'an abi ka bicho ya yana kai ba padlo ka lele so kokolo go ana kai enne koko ayana kai be ko yan sawa'un alaihim ad'awtumuhum am antum samitun onyonyo wen wa hewa abi ka we ona wele enwure na ahụ be hụnụ be sielelan waasho nile so yani layi wafiku akulu sahi o jiri rọ ya na ikaye ọ jetere ọ jiri ya na o gwetere mozi ẹ̀rẹ́ ìwà sí ọmọdún náà wọ̀ tààlà ààyè nínú náà bìí tẹ̀yìn lẹ́wà azani be oyi ka chiro nto mori sallallahu alaihi wasallam anai ka e ya ne boro ko mane ya da ko hum ko elon elere na ka ka e anna aliyan asja minan nabi ake ene ya ka an ka e ali radiyallahu anhu ono nyai bi huna nabi dɔki bal annahu sallallahu alaihi wasallam awere ntɔ mɔri sallallahu alaihi wasallam lam yóò tɔ sajaya aslan ɔkɔ zɛɛsi yɔ isana ahia ebi inu yɛtɛ yanni antɔ mɔri yɔ nya ebi dɛ ni yanni lele ntɔ mɔri sallallahu alaihi wasallam wɔfi gɔzwatil hunain amɛni lɛku hunain abe asaabi ɔrɔɔrɔ bɛna ijɛtɛ hɛŋɛrɛ bɔɔl ɔgbɛni ntɔ mɔri sallallahu alaihi wasallam bi mu vanilɛ dɔki anna nabiyo la aksi ah nebi mebi mɛtete. oyiko di ali rọjallahu anhu ọmọ aka enilayi ọntu mọli sọlọ alayisalam enumọna yi ka musiri kẹne ọmẹ kaka yi ọmọli bi konya de yi tsyọ ali rọjallahu anhu dọnna apiti abubakar rọjallahu anhu ana yi ka yi bẹ abubakar o tu balaga haza yaltazu osono non itulalu osono non anyaisa wa madanna minna ahad illa abubakar radiyallahu anhu ele banyo nakapo ntu mori sallallahu alaihi wasallam aki abubakar radiyallahu anhu anaikaye yani oni tulawan da ka ayi waka ye ataktuluna rajula an yakula rabbi allah huwa wana ujanaro ana ka ayi ka ka ye wo mo fona wa taala ona badali yani de abubakar ali radiyallahu anhu dɔke amuminu alu fir'aun hayrun am abubakar radiyallahu anhu mumini ini abi fir'aun ɛnɛ nyɔi zahun abi ke abubakar radiyallahu anhu dɔke hadha zaka yaktumu imanahu ɛnɛ ɛnɛ sitɛ ɔyi dɔwɔ na yi kɛnɛ nye wa hadha yɔlinu imanahu awɛ abubakar radiyallahu anhu warda ɔnibana hure to hɛ imaniyan.

anyị nada na ikaye ọ akida na enira isi ya na bene ilo kaye okwo ya ye anya nwa ata nwa ta nwa bere wa me wallahi they are not they are not muslim the only thing nka dị, may muslim but they are not muslim ala hakikati en ne ịzara ko mori yani kani wi anahi anwaru nu'maniya dak wa hum qailun shiya nan lanatullahi alayhi ala la na ka e aka kai e. anna nabiyya sallallahu alaihi wasallam kana la yanamu akantu e mori sallallahu alaihi wasallam o maswara yani o manaso hata yukabilu arda wajnati fatima akoni kisi abamontu fatima radiyallahu anha au baina sadiyaiha odo ne kisi na kano eleban yani onto mulio monaso akoni kisi na kano elebe fatima yani ne manna ka onto moni sallallahu alaihi wasallam ka en kai en ka hum qailun ẹnẹrẹ yà kàkà yìí lẹ́yìn sàlẹ̀ nàbí sọ̀rọ̀ àlẹ́sàlám minal banal ọ̀ntún mọ́ni sọ̀rọ̀ àlẹ́sàlám ọ̀hún yóò yẹn nẹ ilẹ̀ fatima àkè fatima. tẹ́kọ̀ wà nàrú kọ́yà awèrè rú kọ́yà wà ọmọ kòsó àti ọmọ kòsó wà zainab àti zainab ẹnàmà hún nà rọ̀bà ẹ̀bùn àbẹ́ níbi jésù ọ̀ntún mọ́ni sọ̀rọ̀ àlẹ́sàlám ẹ̀wọ̀n ọ̀ntún mọ́ni ọ̀ma. ẹ̀rọ náà dáìka inú ẹ̀ náà náà yani ede oika anaika ohuru itwehe ozi anaike hodija rojallahu anha onoro no bidenye ohuru itwe aban hini tarihi ozi no bidima ehini tarihi ama ede shee now ori konya kenu nto mori sallallahu alaihi wasallam omo o mebehen onobe eh fatima dake ọ ayne انظر دائرة المعارف والإسلام الشيعة دك وهم قائلون أنا لا يعنى كاي أي أكا أن الحسن ابن علي رضي الله عنهما أولي حسن أنا وزير علي أمولي هنا لنبا هو مزيل المؤمنين ألا يعنى أي أنو بكم مولي نتن يعني ذو يعنى كاي بو بكم مولي نتن لأنه بيع معاوية رضي الله عنه وأرضاه أقوكي شيء أقوكي حسن أو سبيعي muawiya ala ikonto moli sallallahu alaihi wasallam aw dira kaka inna ibna hadha la sa'id awelu je monon odawe jaben e eh, ala umol subhanahu wa ta'ala oba sho moitenyi ina kane iragweba gwagwaka kama kola rasulullahi sallallahu alaihi wasallam ile yono dome azman konto moli sallallahu alaihi wasallam ome kanu agobe ke hasan on maani me rajallahu anhu marda ono me lure kai siye ne e ko ko fe ma me ni de ji sha hure jan sam sam ono me lure ne le kai e, e nyu jela na bana be ma ma ba bele mo aba bele mo ni hasan e na hasan do dai ke abe ma mo na ko na ngo hon ene ezi hussein e ma hussein ike zi hussein ate ko na ene na aba ni ma e, na ko hin ana me lure ke arho na mu non ani eh sayid hussein almusawi siya wi debin amma do mo tona taala do gaidan o gaidan deza de won lillahi summa litari yani o mori o mono ya da shana boyo itopa on me ra ko eni ile ya nai kai enera kai on to mori sallallahu alaihi wasallam أكو ونقل صدوق عن رضا يعني صدوق أعضاه رضا عليه السلام في قوله تعالى أيك أنا يكمل كاكاي ويستقول للذين أنعم الله عليه إنه منا يكمل سبحانه وتعالى أمولي كاكاي إنه منا يكواسكا يانا يكمل سبحانه وتعالى أنعم الله عليه أرى من ورا ترى وأنعمت عليه dewon to mori sallallahu alaihi wasallam dora le me ngora to aso kai amsi kalaika zawjaka subazu sa wattaqillah duwa nyango he mori wa tufi fi nafsika ma allah mubdi do sho taina yao isana ko mozmo na wa taala aiba hule to he قال رضا مفسر هذه الآيات إمام رضا إلى أن أمام هاي آيانا أكن رسول الله صلى الله عليه وسلم قال أنتم مولي مولي من هنا دولة موهايا كسر دار زيد بن حارث أنتم مولي صلى الله عليه وسلم أن إليه زيد أنا وذي حارثة في أمر أراده إن لأنا كأوشيا فرأى امرأته زينب دي أنتم مولي صلى الله عليه وسلم دولي أسيزة أسوى زيد أنا بزينب تكتسلوا كهوينين fakɔla laha don tu mori sɔɔla wa salam dɔgɔ ka subhana lɛbi hɔla kɔke ɔni nyɛ wo mori hana tuna diɛnu tu mori ɔkuro si zɛyi daa ŋwee yɛlɛ nan dɔ yini wɛ na naa hɛ eh, ɛɛ oyoni ahbar arida ana lɔki fa ɛɛ hussein almusawi lɔki fa hali yan zoro rasulillahi sɔɔla wa salam

onto mori sallallahu alaihi wasallam esa na ame ba wo ka onto mori sallallahu alaihi wasallam onye o o se o je lai ka o de la muzima onto mori o ka ye onto mori o ska se tai no mo na wa ala da ko wa na ka mo mo na wa ala aba hure to ando mori nyirizin ono ma se me ka onto mori sallallahu alaihi wasallam o wele wama nuru wene asu kai ini bible ya kopya na horen awo kilo wa ya le kai anye uh, general eh, david anaika usana ngwe o suleiman o solomon usana ngwe dotwo ne le ku agwa na wo do kukunyusane amani hini bible ona ndola se ila ya sabe anaika enne le ka kene kene yantu mo ni sallallahu alaihi wasallam okay eh wa anna amirul mu'minin adahunu mi odob joko mori yani ali ya ka on ata la sallallahu alaihi wasallam o be tonto mori sallallahu alaihi wasallam wa indahu abubakar idan anya bakar wa umar tumar fajalastu bainahu wa baina aisha do ya tuna kane on to morion aisha faqala ta aisha di aisha doka kai ma wajadtu illa fahzi wa fahzi rasulillahi sallallahu alaihi wasallam an kawela hoso ya te ake ushamo lushon to mori sallallahu alaihi wasallam faqala don to mori sallallahu alaihi wasallam doka mu ya aisha suwo kuli nao e o aisha yani oyni burhanu fi tafsir alquran ana kana ranyin ka ali radiyallahu anhu o man baya to ina kane dai ka on to mori on aisha man ya te dali don be don baya to inushi aisha on on to mori sallallahu alaihi wasallam radiyallahu anha ahosade kon to mori sallallahu alaihi wasallam o mu wai aisha o mu wai ali kai ona ya to le man o be mo no aisha ona ya to le man dali don ku horo nwa na kana do ya to ino aho aisha eji aisha edu aika sɛmɛ doo yaa tó ina hɔm don tó mɔni la alayisalam wa kɔɔla ya humɛyrɔ ɛ humɛyrɔ la tuzini fi ahi a su kɔɔ ka taa mɛ ŋun enira yɔ nyɛla ɛ ah, mɛ ne nyiri wa yɛ ana yi ka ɛ eh, nɛ se lɛ yanni ere ahumanu ka eh, on to mori sallallahu alaihi wasallam ali aw mala ka ki safartu ma rasulillahi sallallahu alaihi wasallam ono hure hi on to mori sallallahu alaihi wasallam laysa lahu hadimu gairi on to mori sallallahu alaihi wasallam o nyodi dosa okay ɛwɔni mɛ awɔ ɛyɛ pɔntɔn mɔri sɔrɔ la alisa wa kana ma aho le ha lɛyi sala ho gɛri pɔntɔn mɔri wa n'anya ti konya kɛnɛ ɛyɛ sasa wa ma aho aisha dɛɛ na bi ka ye aisha rɔjalawo anha ɔyɛ pɔntɔn mɔri sɔrɔ la alisa la wa kana alisa la wa ale yanamu bɛyi ni wa bɛyi na aisha pɔntɔn mɔri sɔrɔ la alisa la dɔɔ sɔn na kani ɛmiri aisha lɛyi sa ale na sala suna le ha ɛɛnya atɔsa yi na ɛtɔ nɔ atɔsa na ika yɛ ezi gbɛn fɛyiza kɔma ila sɔla ijontu mɔri sɔla ala salam akɔta ni sala sɔla to lɛ ɛsali la ho yaho tobi adi hili ha bi wɔtɔte dɔtɔ ŋmanu wɔtsɔnɔ wɔlɛ ŋɔ aisha ina kana mire aisha hata yamu soli ha fɛrɛs alɛ ni tatana pɔlɔ da tsɔnɔ koko ma ni kanyɛ tesu ya na ika ɔ ina kana yi ɔnɔmɛdɛ hussein almusawi dɔka hal yarda rasulullah sallallahu alaihi wasallam an kɔntun mɔri wo hinayen an yajlisa ala fi hujri aisha imraatihi kai ɔdɔba y'a to ini ahwɔ o sanana bi aisha abi ka ɔlɛ kɔdɔba y'a to ini hidi aisha ala yugaru rasulullah sallallahu alaihi wasallam an kɔntun mɔri sallallahu alaihi wasallam ɔn ma kɔhe ini le yosan.

ọnụrị ọnụrị ọnyụwọ enire ịhụnụ nka ya osimi partner na ọ bụ enire ịhụnụ nụ abikado sabanna bi usan fi firashi wahid ma ibnu amihi alladhi la yatabiru min al muharrim do na busan yi ozi onyara dan anai kai ezela kini maharama bi aisha radhiyallahu anha summa kaifa yartadu amirul mu'minin zalika li nafsihi ana bi kanu mayan ọmẹmẹbi ka ali rọjallahu anhu ọnọri na ka ye ọniri osontomori ọna sẹtẹ ahọnya yanni nínú kọ́ ìmọ̀ ni kẹ́lẹ́ na ká dẹ́mà náà fọ́ ali ọ̀ntúnmọ̀rí sọ̀rọ̀ àlẹ́ sálá ọ̀mì sílẹ̀ ẹ̀lì dọ́sà àgùrẹ̀ wọn àmọ́dé náà ẹ̀ka yẹ ọ̀hìn ìmọ̀ ni ká bẹ́ẹ̀ náà sì ká tirẹ̀ ọ̀ntúnmọ̀rí sọ̀rọ̀ àlẹ́ sálá yanni bẹ́ẹ̀ ni sì dọ̀dún

ka henyi siyon to moni sallallahu alaihi wasallam o be lo ngora li annahu wate ba'da al mushrikat aw ke annabi sallallahu alaihi wasallam o be lo so e na ka mushrikebe onyene yuridu ona manika zawajihi min aisha wa hafsa ona onto sallallahu alaihi wasallam aisha ati hafsa yani idani ne annabi sallallahu alaihi wasallam a na jahin ngura da oda kan janna dako wa hadha kama huwa ma'lum fihi isaatu ila nabi sallallahu alaihi wasallam osono non ni sana ke yaye osoni wo ka chilo ntu mo sallallahu alaihi wasallam li annahu law kana faraja rasulullah sallallahu alaihi wasallam wa alihi yadkhulu an-nar falan yadkhulu al-janna ahadan abada ana ka hen chilo ntu mo sallallahu alaihi wasallam o be do na ngoni rada ono sozo kai e ko kunya na ngona janna so sene be oyi katire anaika shia ni lanatullah alai enne katire ntomori sallallahu alaihi wasallam enne katire ojo ntomori sallallahu alaihi wasallam anayi fatima ezie ntomori ya nabo deka kene kene yo asi kai ebo jo ntomori ya nebozi ayre mono deka kene kene inilai ali ibn abi talib radiyallahu anhu arda ana ndule anyị kunya na anu mes kama sa sebe ini le ali radiyallahu be abi abdullah be qala umar bi imra'atin qad ta'allaqat bi rajul min al ansar okay asha be ojono ronya onye ne anaika anyu jono na ansar ka onye na bakanan okay fa ahazat baydatun dosi ajen wa sabbat al bayat ala siyabiha ya janon do chaka ina achanin wa baina fahidaiha atina kana ushana eba yani ajanon no jawo do man chakan fa qama ali fa nazara baina fahidaiha fatahimuha yani ali radiyallahu anhu do kwete de ro ina kanu shana eba yani da kaka onye onile ko isawe onile chawe dako nahnu natasaal yani arhonan husain almusawi okay iska ya husain hal yanzuru amirul mu'minin baina fahizai imra'at ajnabiyya ali aw nyangwele ina kanisho nyene anai kai e odogowe on e won e won anai usano awe ana ndoki hali yakil an yankula sadiq hadha alhabar anka osiro ya gauka kakai imamu sadiq onosio elubeno ben

yani dada ile ka e enwo he kana ka iso je tere so ne enwo he kana ka ano me yan ka anye isa na ka o ina na wo izo no da nyanwo cheni nan ana ndoke ile asa na ka ne le sebe takfiruhum li ummahatil mu'minina aisha wa hafsa o oh, e takfir o e ka ka hulebe yani yoni o oh, ko mori yani anabe aisha onere hafsa radiyallahu anha omori oyina ile na eba wa an abiha ate wa an abi uh, rajallahu anhuma wa an abihim omori oyina ile na eba ate ade na eba akwahum qailun cnn ene kakai inna zawjatu nabi sallallahu alaihi wasallam awele san nabi omori omengoro dole mo ha yumkin an takuna kafiran ka imra'atin nu wa imra'atin lul o bodi kai ene balika huli asman ke òsì anabi nu alayhisalatu wasalam àti òsì anabi lut dɔk wal maksudu bi zawjati nabi sallallahu alaihi wasallam yani ɛ nɛɛ ka goson tó mɔni sallallahu alaihi wasallam ɔzɔn ni lɛɛ naa kan ɔzɔn ni lɛɛ ni jibakana ɔnɔ bɛ hiya umul muminin ɔnɔ bɛ onyoko mɔri aisha rɔjallahu anha ohun mɔri ohun ayi rɛ wa an abiha ɔni atadan dɔka unzur kitabu hadisul if yani nakane enwore yanan ini hadisul if hadisi le ke le jafar murtada yani anu jafar al murtada anome dɔka wahum qailun ana ya kai anna aisha radhiyallahu anha awere aisha umuri oyina ire qadir tadat ba'da wafati nabi eki aisha ora mirida ora tuhunadini ba'da wafati nabi sallallahu alaihi wasallam ayre manaiki annabi ora shadete kama rtada jamul gafir mina sahaba asman ke ọmọ bi ka ọpọlọpọ poolu ẹ náà ka ye ẹ nẹ ru poolu ẹ nẹra miri da ọ yẹrẹ mi ọ̀n tó mọ̀rí sallallahu alayhi wa sallam ọ̀nà sẹ̀ tẹ̀tẹ̀. dọ́kà yẹni unzur kitab shihabu saake fi bayani ma'ana nasib yẹni ilé ọ̀nà kani wẹ́nà shihabu saake ẹni ọ̀yẹ́mẹ̀yẹ́ hi àáké anásib ọ̀nà wáṣib sẹ́bi sanáyìí ka ọ̀ mìíràn. ani yusuf bahrani anaike atere dɔk wahum qailun elewe naika eleya kakaye anna aisha radiyallahu anha aweli aisha omuri oyinaire jama'at arba'ina dinaran min hiyana aisha radiyallahu anhu o ko go dinare naika on ne beba dai ku zasu gwadinya wa waza'atha ala mubgidi ali radiyallahu anhu ekedi aisha radiyallahu anhu anha doga ayana na igaye enne nyi hero ali daga unzur kitab yani wana ala ni wana na he masharikul anwar al yakin li rajab al barsi an rajab al barsi ana ke otele ana ndure karu hono na ahia ida mani ka ato da hi page an ago wana wanya net wa wa ka wa download abuwe na nwele yani whether they have copy and soft copy and they are available dak wahum qailun alalawa na kaka e inna ummul mu'minin inna ummul mu'minin awelo nyoko mori aisha aisha radhiyallahu anha waqa'at bil fahisha on woni o sereka dɔk li iyadu billahi umuri na wolo sele hun enwure yonon fa bi qawlihi ta'ala o yi kono mo ka kai ulaika mubarraun mimma yaqulun enne be nguri me na kai mubarraun ara nuwa mimma yaqulun en sanai ka azen e aka dake qalu hadhihi al-aya o ki awira yonon tanzih lin nabiy sallallahu alaihi wasallam an zina la laha yani bana banniya on to mori sallallahu alaihi wasallam hon re ko ise ebe aisha wele on to mori sallallahu alaihi wasallam abe dali ti go ka sareka an wele aya anaike obe enye eze sile on to mori sallallahu alaihi wasallam ve ini o nyima ka umuri subhanahu wa ta'ala akal habisatu lil habisina wal habisuna lil habisat yani onyen n'okum odibi yani enere enyo onoro odibi onye ko ehuna wa awonye ne dana kai ashewo karuwa grade 1 owe yani ewere ye kai wọrọ ọrụ anyọ enedu ha na za anyọ anaghị ka em na-enyo ka ha na-ya ame ịhụ na amere enyi disemba n'ule ka ịza ya enyi pati ịza ya enyi piknik n'ule ka chelsea day manu day ọ na-eke na-ya nwụna n'ebe yani enwuri medelen enwuri me na ka era aro arote na ya onye no dibi ve aname onoro na ka e onoro dibi enrebe wal habisuna lil habisat lonoro dibi ana ka la kene kene azi jamba dai ka e onye no dibi enrebe anye ne na anyanwun ona ndure ka e e were kokko mori duwe skawanya ne wezama onye ne anaghịkọ ọpa wezama onye n'ụbọrọ dɔw na se ejenami manyu ejenami arsenal ejenami real madrid dɔw sɛ dɔw ka ye e a ko kɔn mɛ hizɛ la ɛ yɛrɛ o kɔɔ si mani bɛn wan dɔ bin walahi waa kunu mun bolo naa ɛ nye ne ne kubi ɛ bɛ kukure wa ɔnu weere de a ibo mate ɛ na ɔlɔlɔ nu weere kebi ni bolo. akụkọ kwuo dị be ya bụ abịa n'ụzọ ji ndị ebimini igwe ama wee kwuli na ekwọli blichin daị e ka ọ na-agụdọ ndị ọrụ dị nleda nwunye blichin ọ na-anụle ka wọl họbisuna lil họbisat sàwọn mẹrẹbìn atọ ìbáàtẹ lè tọyìbìn ẹhìn náà ìka ònyìn ní kúmọkúmọ yìí ẹhìn náà ìrẹbìn ẹhìn náà lè tẹnyẹ ntẹtẹ lè tọyìbìn ẹhìn náà ìka ẹbùn nọrọ olóra ẹbùn nọrọ kúmọkúmọ yìí wọ tọyìbìn náà lè tọ ìbá àwọn mẹrẹbìn ọnọrọ aná ìkọ nọrọ kúmọkúmọ bìn ẹhìn ní kúmọkúmọ náà bẹ́ẹ̀ dọ̀rẹ́ ìyẹn wa nomo sɔnna wata ala dɔw sɛbɛ se ahanɔ ni bɛ ulayi kamu barɔna min ma yakolon. dɔke wahunna ɔye kɛnɛ ka ke lalaha ɛbɔni wahunna yaksidu aisha rɔjallahu anha ɛnɛ nyuban bande mani ka ɔnɔbi aisha rɔjallahu anha ɛni ɔye mani sɔɔbɛ ana yi ka ɛnɛ sɔɔbɛ ka ye a idɛni aisha ɔɔsɛrɛ ka ɔnɔmi duli ka ye inili ciyawe ana yi ka ye ɛnɛ dɛku aisha rɔjallahu anha wa ardɔ dɔmani ni wiyɛnɛ na hisirɔtul mustakim lizainuddin annabati albayadi ana ke otere dɔk wɔhum qailun ɛnɛrɛ yaga kai anna hafsa aweli hafsa radiallahu anha omori oyina ere kafarot fi qawliha ɔra me akamao ɛni ɔyi ka ɔnɔ ka kai man ambaka hada ɛni kenu bɔnɔnu وقال الله فيها دون مولد كائنان وفي عائشة أتي عائشة يعني مولد كائنان أتي عائشة in tatuba ila allahi faqad sagat qulubukuma yani isaida ka ananyo na we kai we tuba ndo mo subhanahu wa ta'ala seme agokai ole jesi ayaone ai zagot akisa za iso jesi ai zagot isana ka o man kisa oni sana waro kawe edeni wa zaik dak zara hizek ai kufur akamau dak wa aisha edeni aisha hafsa ati hafsa ijtama a ene wonon ay kogo ala an yaski ya nabi sallallahu alaihi wasallam summa kana si yon to moni sallallahu alaihi wasallam ene si yuhu summan etipa falamma ahbarahu allah bi fi'lihima onto ummu subhanahu wa ta'ala amara shenu be yon to moni sallallahu alaihi wasallam ele ele na na iba kename hamma yakta e, bi qatlihima non to moni sallallahu alaihi wasallam dis kono wona iban fa halafa lahu annahuma lam yaf'ala den na ibo non den ni he kun ka en na ibo non en ne ma ni mere non فنزل الله قوله تعالى لم يجا ايون هدكاي يا ايها الذين كفروا لا تعتذروا اليوم وملك ما هيونا ناي قودو msori ma heona na ikona kama wa ben ya halezina kabaro ma heona na kama la tataziru al yawm evenye excuse evenye yobawni najin na mu mori ma za na eke ayo na mene tiya tai aisha mu na kin na ma to zauna ma kuntum ta'malun ajina no ibe sunu ta na ka wa menene meye eh shaya da ba da ganyi da da ya gochi lenwu iza ya ya bilinyi da na sha e, da kai iwe linye sikan onam dole ke eh arhonon eh abdullahi al-mawsilin o muwe lanan hadi hakikatu shia poolo da si nebi ne sabili anayi e. e. ka ye ɔnɔ ɔnɔ bi dɛ bi seɛ anayi ka a e wɔrɔ ka olukonko nya weli duwa nɔ because seɛ ni a sɛnya kun tɔba wɛ ɔki ɛnɛ tse tse kun onyoko mɔri anabi ayisa zaama se a seɛ ni ɛnɛ ka ɛnɛ ro ka ye anakɔlɔlɔhi. subhanahu wa ta'ala oyi konu mulyo non ne ba na tone ba daraba allah masala alladhina kafaru wa subhanahu wa ta'ala okona mapejiwe للذين كفروا يا نايكا انما كما امراه نوح يعني اسان بن نوح وامراه لوط اسان بن لوط كانتا ان ايبنون تحت عبدين من عبادنا صالحين ان akete enne i onda ori hayeba anaiko onukora ibebe fahonatahuma umar subhanahu wa ta'ala enne iba dubi no beninin falam yugni anhuma min allahi shay'an ole ba nyi wo ele ba nyi isobe wa yani hunu wa na iba ka ene ye onda nebi ene ya keta nebi ore ba hawa hunu uya na ikai oboro tura wa kenere wakila daka wa kai udhulan udhulan nar ma adahilin wa nguranene yani udhula nar ma adahilin wa na enna ngo deka mislu darabahu llahu li aisha wa hafsa yani apejuwe ono mo subhanahu wa ta'ala ono ma ne siban ye aisha onire eh, hafsa amani meyin وقد فسر بعض الشيعة الهيانة في قوله أو كبني إن شيء إنما هي أو يكون ملكا كاي فهونتاهما يعني إن إبنون إن نيبين بين بارتكاب الفاحشة والعياذ بالله كأسير إن نبي إبنون إن نسلك والله إن تفسير أهل السنة أنا يكون ما مهي آيانون أو كاكي ọsa eh, nebi lot ọrẹ ọsa nebi no ẹnẹ sẹrẹka yẹni arụhụ ẹni keebu si ka awọ nyọ ẹni ha kẹ nebi ẹni gosẹ ẹnẹ sẹrẹka ama ẹnẹ masoro ẹni rẹ jose sa anaghị ka ẹrẹ ẹrẹ kọ ẹsẹ nínú ọmọ sọmọ náà wọ tààlà ọ̀nà ọ̀sẹ̀ kọ́kẹ́ fàhọ̀nàtàhùmá ẹnẹ ìwọ̀n náà dẹ́ni mọ́ asúrùn dẹ́mi dẹ́bi nọ̀bẹ́ni ní ẹni ka onyo na ka odo eni ni cheche ijowe na onyo loga yani sa ni bilut ono ni cheche ko wa nora onyo loga yani aza ni bilut na ka e aza ebe na ka liwat venoru obere na roso ịnụ ma won hoye ko do na ka ayo ba no ni cheche ka wa nọrọ anyị loga da be na ni لكن قال مفسر الشيء الكبير الكمي في تفسيره عند تفسير هذه الآية أوكي أنه تفسير أو إيشي يعني أنا إكا بل أرهو دموابن أما إني تفسير كومي أما تفسير آية نونك والله ما أنا بقوله أو ما شو مريكو أو إكا أين سمين أو إكا نمريكا كاي فهناتهما إن إبنن إنمي أسبوه ẹ̀ẹ́nẹ́bi nọ bẹ́ẹ̀ ni ilà fàáhíṣà àákẹ́ ìrẹ̀kọ́ ẹsẹ̀ dọ́kọ̀ wọlé yòókì má nà had aláfúlá nàtìn àwa aṣọ ọ̀jẹ́ ọ̀kàlẹ̀ tọrọ zàkàmá ni rẹ̀ so fíìmà àtàtìtọ̀rẹ́ ẹnisánà ìka ẹ̀ẹ́nẹ́ mọ́ọ́sì wàkàna fúlá ni òhìbùhá àányọ́ zàkàmá ni ó sì rẹ̀ yàn. فلما أرادت أن تخرج إلى أم يسكن تهنا هاني قال لها فلان دون نوكا كاي لا يحل لك أن تخرج من غير محرم يعني أبر كواتوه دا ساني محرم أنص ساسا فزوجت فزوجت نفسها من فلان دوشن واني غزاني دون ليان ندنا تلكان يعني عائشة رضي الله عنها أنه مصنع وتعالى أنورا هون سما أو نشي يعني كاي عائشة إسكن سلكان so ɔmɛ isikɔnɔ sɛlɛ kɔnɔ ìjɛ isikɔnɔ tutɔ hɛ dɔlu nu sire ya na ndɔ ka ayɔ ka ɛzɔ wa e, na ɛwɛ ni mu hara mi da isa dɔw kutsɛ ŋɔn dɔ ga dɔn lɛ ɔna de na sɛlɛ ka dɔɔ daa bɛ yanni sɔni bɛ kɔɔlun bɔtanu azim ire yɛ bɛ na yi e ka ire yɛ dibi ana yi e ka seɛ ni ɛnɛ kan ɔnà wɛru anatun yanni badala ayisa ɔyisi ka anatun ayisa emi ni ɛmɛ dɛ wɔ kan. ọ̀ẹ̀kọ́ sọ ọ̀sánà bẹ́ẹ̀ ere anaika were ere ne akọwe ere anaika o shengube nem ere anaika enezige daika ene akọwe enere onto mori sallallahu alaihi wasallam ati esento mori anaika mo na wa taala bananowa domori onye bakawa yuto hirukum tatiro donin wa o hinya naika o etere amadisu yani lanatula ale danika aisha o sereka yani jenewe ay mamene aba bare mamu kalaire ko iseyo doki golo hon fi ali o ikeneme anaika siyani ennere kaname hinilai ali radiyallahu anhu umuri inaire akwahum qailun ana ana ana ke akakai inna allah ta'ala umuri hanuna baban kallama rasulu sallallahu alaihi wasallam o kale yonto muri sallallahu alaihi wasallam fi lailatul mi'raj inna hona konto wọlúgọtì ali ibn abi talib àti ẹkùrọ ali anawazi abi talib. ọyọ kọkàn ọmọdé sọnà wọta ààlà ọmọ àdírẹ́sì tó mọ́lẹ́ sọlọ́lọ́ alẹ́sálàm ọmọ lọ́sẹ̀ káwọ́ ń ali. yàní ẹ̀dá yà nà ọ̀bì káyẹ ẹ̀yẹ yẹsì kẹ́nẹ̀ káwọ́ káyẹ ẹ̀lí ọ̀nà ọ̀nà gbọ́ mọ́lẹ́ hìn. hakala kọ́la abdullahi ibn saba yàní àní abdullahi ibn saba mẹ̀kàn àti kọ́mọ́nù kollu fi haqqi ali yani atayna kai en ne me ne me en lay ali fa amara ali radiyallahu anhu li ali radiyallahu anhu domo da kafir arwa iran because of kera kene me yani asike eh lugo onne ali aka radiyallahu anhu arda waji lugo non to moli aka nyen be be lugo arbawana e babe dakile non unzur kitab كشف اليقين في فضائل أمير المؤمنين أو كان كان أي هو أي هو توي كشف اليقين إنه بني أمير المؤمنين أنا حسن ابن يوسف ابن المطاهر الحالي أنا في أوتل دك وهم قائلون أنا لا يقاي إن الله نجي علي ابن أبي طالب بالطائف وكان بينهما جبريل يعني أمولي أو كالي ولي علي ابن أبي طالب علي مي طائف dana wika ye ona ina kanene ona wa jibril yani haula yaquluna fi hadha alqawl adana yezkene ka awne le onon kai on to mori sallallahu alaihi wasallam on mele risibi wa haya wa ali radiyallahu anhu abon mele risibi wa hayi hunu wa on mori subhanahu wa ta'ala ana na kunzur kitab basairu darajat yani wi enana eh, he basairu darajat ana ka saga safar o chere dɔk wɔhum kɔilun ɛnɛ lɔyɔ nai kai ɛ e ya ka kai inna ali ibn abi talib awere ali anabadi abi talib radiyallahu anhu warda huwa qasimul janna wan nar ona gan ɛdana e ni al janna tɛna ni ran yudhilu ahla al janna al janna wa yudhilu ahla an nar nar okay ona wa kora na wal janna do ko on al janna ona wa kora na on ni do re ko on ran yani osan ona me ke anyi aruhonya do cheruwe doke yani isana ka o ina ka ne al muwafiq isana ka na ṣe àwọ̀ tìjànìyà ẹ̀nà àkànní ṣe ọ̀nì tìjànìyà bẹ́ẹ̀ wẹ́ẹ́rì wọlé tìjànìyà ẹ̀nà náírà ẹ̀ka ọ̀ka yẹ wọlé ni on friday dende ya ka aka yi sie ehwe ne ena ina le ne ewa na anwụ na na ọmọ ọlọ akwọrọ ahinu kwaro da ika wo mori ọnkọ ka itija n'ime eyiri ọ onye so were enwere ọnọn yani mazdar wahid ahikonye ya ebe wa ya dɔw ko la hinɛ aljanna i dɛni na ɛki ali o b'a ko la o dana ŋun aljanna ali o b'a ko hinɛ aljanna ɛna e ŋun la ali o b'a ko mɛ ka ɛnɛ ŋun la yanni o la basa iru darajat dɔk wahum qailun ɛnɛ ɛna ka ka ye inna allaha yudhilu man ata aliyan aljanna wa in asa allaha ta'ala ɛkɔ e mɔri fana wa ta'ala o b'a mɛ ɛnɛ ŋun aljanna o yɛrɛ mɛ na kali yɛrɛ ko la ŋun aljanna e sanni eya eh, kala ele so no go because ozola bahuri senen do ko yo ni chuwa bo eke eh, omo so na wata ala oba meke ne unal janna no be man ata aliya al ona ka o sali umuri ba ko unal janna wa in asa allah taala o oh, da kazi azanan enne makama ul umuri na ka ono na ato yani waye ko ko sa se ali radiyallahu anhu afdalu min ta'atillah yani ile iko mori subhanahu wa ta'ala wa ta'ala walam yakulu hakadha qaul rasulullah sallallahu alaihi wasallam onto mori ole baki enwuri mile ile lo mori ana lure ko do kayon to moni sallallahu alaihi wasallam do ka ma sha Allah wa ma shit isanu mo bana wa taala o si asene we si ne ali on eh, to moni sallallahu alaihi wasallam do ka ataj'alani nidda lillah wa wa nasimi go mori e ban kul ma sha Allah thumma shita kaka isunu ezu mori e awre mon isene ezewe do sa do amanika ama o yeli shi inda shi'a asman ke o mere ya inda haula iturku tijaniya e idan ne ani ahkamul ahkamul amul am wa ahkamul hasul hal anyo kale na ikaye o kale ya bolo abi nanyo kale ya e, na ikaye anyo e na jochi ona mdule kae idela na ika e ya sa sibidia enne enne ona mdule kae e ibe ne he kusalu pe he ne en ele ka koko sala enyo za wakasa ne ngunal ha ana ka ona dure ka ene na wodete yani azkar ana ikonto mori sallallahu alaihi wasallam o sebe sabahan wa masaan ene ka me ene na atoruwa e yeda hola na wodete dai ka oni shehu ene ona ko woli ene ona wa ene ya me ona mdule ka a bisene wele na moliji ontu moli sallallahu ala wasallam o baba okukun wure asman ku moliji shewe ni me wure ishewe ne le betu dule ka a hali nyenye ngugo sema because wasa shewe onon banyu ku ni kai wasa ontu moli ala alaihi wasallam ana da kuwa ina Allah yudhilu nar man asa aliya o moli ba sha hunira ona ka o merero ka tanwure ali wa in ata Allah ana ka wa in ata Allah ta'ala o da ka ge yi ono sa so moli subhanahu wa ta'ala yani wele on to moli sallallahu alaihi wasallam on ibana masole ini kai ono sa so moli ko dole bare ma kai ragwani kai iseba so wa jose ọ̀nà bẹ ẹ̀jẹ̀ náà sàṣẹ ọ̀ntún mọ́rí sọ̀rọ̀ ọ̀lẹ́sálàmì. أو كمول منا وتعالى أن يوجد لك لقد كان في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر أمول منا وتعالى أوكي على أن في رسول الله إن كنتم مولي صلى الله عليه وسلم أسوة حسنة أبجوا إذا لمن كان يرجو الله واليوم الآخر يا نايكا إيه يا تولي أين غير مولي سبحانه وتعالى أتقوا يا دلما numo subhanahu wa ta'ala ago konto mori sallallahu alaihi wasallam aba dani me wama yakunu li an ho min tilqa'i nafsi e bozi kai me je sho qur'an non de ma vala dai kai aya mo bo sho aya mi misi sho de me baran mana ka ke anyi sanon yani ile yobe domo subhanahu wa ta'ala dosimi kama ka adima kan aw konto mori sallallahu alaihi wasallam wa ma yantiku anil hawa in huwa illa wahyun yuha onto mori sallallahu alaihi wasallam o ma kala ida ka o isha ya no se kan ona kale waha yawin aw ha allah ilayhi ana ko mori subhanahu wa ta'ala o me yo do waka ona do mori subhanahu wa ta'ala do ka kae kul kae wa kae in kuntum tuhibuna allah ana wika enne sire mori subhanahu wa ta'ala fattabi'uni wa sa samina go ko don to mori sallallahu alaihi wasallam bano don to ono don mori subhanahu wa ta'ala domo zona wa taala doko yuhibbukum allah o mo zona wa taala jo wa sa son to mori ya o mo zona wa taala o we sile anabe jawabu shart in kuntum tuhibuna allah yuhibbukum allah wa yaghfir lakum dhunubakum o mo zona wa taala do jebe ina ko be anu ne e ba go ke oza saa so ntɔ mɔri sɔɔlɔ alisalam dɔɔni kuku na bo mɔri tete ɛgo kɔ mu o ntɔ mɔri sɔɔlɔ alisalam bana bɛ ɔyi bɛ mɛ hahi yɛ da isa na yi ka e tiɛ ta yɛ wa azuma ko mɔzɔn na wata ala ɔmɛ ka ko anzal na ilayi ka zikara leto bayyinu li naasi ma nu zila ilayhim ye tiɛ yɛ ta yɛ ne a yi tama a ko wa mɛ hahi yɛ da isa na yi ka e tiɛ ta yɛ ɔnam dole ke inda haulai nas idalenen la yattabi'una ma amara Allah bihi and never sasa isana ikomozo na wa ta'ala o modane wa ona melure kai en ne kaka qur'an na inu bayan ani qur'an fatimiyun anai ka obabe qur'an non ezenyo inan hala biko nya anai kai o inu qur'an an yani isule ni kweuze huruful hijaiya baba na nyini nyine anyị sani larubawa ene ese cherisa ene nyulugo ameme ba anyo kuran no do onyi harafi kunya eni harafi na iko enu kuran na sabawa oni ke odoye man haulai sẹ́mẹ́ni mana ka ọ̀nà ìnú àká sàn kọ́ ìmàna ọ̀ka anyi akida anyi sẹ́nà ìka yẹ báwọ̀rọ̀ kọ̀ọ̀bà kida dọ́ọ̀sì tún náà yà wọn. ẹ̀ lọ́nà lórí ke

dɔk wahum qailun enele ya kakaye anna ali ibn abi talib aweli ali anabazi abi talib huwa sirru al-anbiya onobi eweli anibiyanine ali ibn abi talib onobi eweli anibiyan wa anna allaha qala ya muhammad oko mori anayka onune babanin qala akaka ya muhammad ba'asta aliyan ma al-anbiya batinan okay ba'as ba'astu okay ya muhammad ba'astu aliyan ma shali kweteli la bani biyanabo batinan dai kiwirawe wa ma aka zahiran amma dai ka wani hure to hedo ya peon yani dani anibe na na to only ali atoton. to ton amma dai ya hure to hen enu ma nabi sallallahu alaihi wasallam dai ka ma wa ali si ba hure to hen laka unzur kitab luye asrarul alawiya ana ana ke ahya asrarul alawiya ane muhammad as-suudi ana tare ذاك وهم قائلون ألا بناك يا كاكاي أن علي رضي الله عنه فلتراوي علي آية لمحمد صلى الله عليه وسلم أصير بمحمد مولى من ولا دار مويا ذاك أن محمدا يدعو إلى ولاية علي يعني أن محمد صلى الله عليه وسلم أن بناه هذا أنني oyibo dɔbide oyibo imam ana ike ali rɔjallahu anhu ɔbi imam asi ka wazifa na nyiyon to mori sɔhala alisalam ɔba kaayɔ da kaayɛ ali ɔnɔbi imam ɔna ika abɛ ɔba wele mɔnɔ to mori sɔhala alisalam dakuwahum kɔ ilun ɛnɛrɛbɛ ɔna ika ɛni ka kaayɛ annahum ma baasa allahu nabiyan illa wakɔdaahu illa wilayatu ali taian aw karihan oke omol bona wa taala oba kwa nabi kwete aka illa wa qad da'ahu ila wilayati ali aka ni hala oyeko aka aka aywa o ahiwa nini odowidi ali enne doto abikabe niyan yani aban ni benako asman kan ọmọrí ọ̀ẹ́kọ̀ọ́nù mọ̀sánná wàtàhálà ọlọ́gàkọ̀ wọlé kọ́dùbá asúnáfẹ́ kọ́lé ọmọtí nírọ̀sọ́lá àní ibùdóńlá àwọ̀jì tani bùtọ́gù ọmọsánná wàtàhálà ọkọ̀ wọlé kọ́dùbá asúnáfẹ́ kọ́lé ọmọtí nírọ̀sọ́lá yàrá àkọ́kọ́ ẹ̀tẹ́ ẹni àbálù ọmọ rọ̀sọ́lá ọ̀ntọ́ ọ̀ntọ́ náà ẹ̀sẹ̀ yàmẹ̀ àní ibùdóńlá ẹ̀nẹ́ káyàdàkáyè ọ̀dọ́ ẹ̀kọ́ mọ́rí sùgbọ́nà wàtàhálà ẹni kò ní àwọ̀jì tani bùtọ́gù ẹ̀sán náà hìtọ́gù ti dẹ́n ẹ̀nẹ́ hónan. yani ile onu no mozo na wataala ono mani kan ama ijen le skene balaya eka ele banyi an ni na eka aka ka yani wali ali ono ba wilaya ali ono ba wolin ale ne do beyono ile ono amani nyo dɔk wɔhum kɔilun ɛnɛrɛ yɛ kaka inna diina ma yaktamilu illa bi wilayati amiru lmuminin ali ibn abi talib adiɲɛ nɔn ɛɛbaa go adiɲɛ nɔn ɛɛbaa zɛtɛ aa kaa nyɔ bi wilayati amiru lmuminin ɔdɔwi di amiru ali anawazi abi talib yaani idɛni naw oika ono mo subhanahu wa ta'ala ono ka kal yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina ajina non ole mo nonto mo sallallahu alaihi wasallam o me ra mi hajjatul wada quran dora go do mo subhanahu wa ta'ala do kai annabi e arafa ki e ko he ajina non akmaltu lakum dinakum ahe kaune mara zetewne wa atmamtu alaykum ni'mati demira gwon enwolam torawo ni reso e domo subhanahu wa ta'ala doko waraditu lakum alislam dina dimihi na yo e ne kai e. islam ono badini anai ka o menene yani shia eden ni now ayo non anase anu no mori ka ko se gwa ali ka o mori onu woto e ka e gwa ko kai on to mori sala e salam do se tete o re ba announce wilayatu ali yani according to isani bidile e kon to mori sallallahu alaihi wasallam ale wa ka go ke yan wa honu munafiqan daka unzur kitab al-ihtijaj de tabrisi yani we ana ihtijaj ana tabrisi ma aqwahum qailun ana ya ga kai anna rasulullah sallallahu alaihi wasallam na kibaraktaron to mori o mori o me ngona dare mo ya qala o ka ka illa anna jibril atani faqala ọka e, e, malaika jibril o be tuan fakọọlọ ki ya muhammad ẹ e, muhammad rọbùka ya muruka bi hubbi ali ibn abi talib wa ya muruka bi wilayatihi o muri ya wa nabada ri ya o mo da o ka wisire yi ali anabadi abi talib do mo o ka yi yani ni rai wilaya ne ana sai kai o to non to muri an na ko ka ona wa ka ka ali ona wilaya ana kai anyin dake eleanan ahini basairu darajat dok wahum qailun enele kaka inna ali ibn abi talib yadkhulul jannata qabla an-nabi eki awele ali ana wazi abi talib yadkhulul janna ana wa wal janna qabla an-nabi to be dida nabi sallallahu alaihi wasallam do wa wa al janna yani enne ya se do ka be ni sire ali ndome kae ile ne be ko konye ile ne e woro de akan yani oyi sirai ali onobe oyi sa dowa do ene isana ikome o me ya beya yele na itana para ana ya obi jan de wo bore donene e bo oyi sirai ali onobe ka we cheche yo we cheche kwa kai yani ali onobe jan wo ọ̀nà ìjà àwọn aljanna tó ń tún mọ́lí sọ́ọ́lá alẹ́sálàm ọ̀rẹ́ mọ́nà ìka ẹ̀ ọ̀n tún mọ́lí sọ́ọ́lá alẹ́sálàm ọ̀ka ànà sẹ́yìn olè do adam wọ́n làfàr ẹ̀ máa ọ̀dọ́ ìjọ́jú àníbi adam ẹ̀ ẹ̀ daike on to mori sallallahu alaihi wasallam annabi sayyidul mursalin annabi dawi john twain den on to mori anna sallallahu alaihi wasallam ana ka ko hiya mal qiyama o su ko makalai ana boro la ana ka umuzmana wa ta'ala ora me ka oyo ka gure tenu mawa de ya choro pare sole e hele nyi otu aka mawa e hele nyi na nguno be aba hele nyi me choro hele nyi dure ka le ne be nwalele de ne tuane bi adam ka ne bi adam nawo wa ne tu muri ka ka okale ono na kokuma ogon e wo umuzmana wa ta'ala e wo su wotantun da ne bi adam ka e bonne ele ono ndwara tora da ko na nguna lebinu na nguna lebe ibrahim

ọdọbi joko moni anabi ali ibn abi talib yani daa paano ha di nyanyare ali ọba kaakai e, maanu ya dọọ wọyan yani weelele nen hoso isul ila yani hoso isul lọ isana ikai umuz mona wa taala onike na jọchin dekwa desiyo ene kwa bi ma meni ana ike ali yubari umin zalik ali rajallahu anhu oni huni enwuri mi egugu ana ika enne egugu enwan dako wahum qailun ene yaga kaye anna ali ibn abi talib yuhyi al mauta wa yukhrij al karb an al makrubin aka aweli ali yuhyi al mauta onyangu sohwe o sohwe yugona ka osu yani o sohwe yukwenesu wa yukhrij al karb an al makrubin doko kana ko leza enkata era na ka enne ina enkata yani asanan abire ne yakoban min hasaisul ila yani inni na kai o oh, mo subhanahu wa ta'ala on kana jache yani onto mo sallallahu alaihi wasallam ele oh, wa ini tarihi kai onto mo ri oho kukwete tayi ko onto mo ka yara boka ero esa na ikote mi yani ra kwa ila ya na odiyo ya na kanem ana loka umuri ka kai wa kullu amliku lakum darran wala naf'a kai wa kamen ka tura on na o ko ko da tuni abi aifane na idalenen ali ya yufriju karbil makrub min anil makrubin ali radiyallahu anhu o kara golewa en kata na ikai e, e na ina kata en na ina daka unzur kitabu uyun almu'jizat eh, yani wena ko we ini mu'jiza daka wahum qailun en la ba na ka e eh, aka ka e innahu la yadkhulu ahad aljanna illa bi jawaz min ali ibn abi talib yani enyo na ka e aba huna aljanna aki ali radiyallahu anhu arda ako chude tita yona ko huna aljanna abathan hadha qawlu batil aben bi la na ka e وهم قائلون أنا بنا كلا يا كاكاي يكفر من حال من حالف عليا رضي الله عنه وارتداد من فضل أحد عليه eke ene kaka ye ona kama onora bali kahuri ona ka o jonye ali radiyallahu anhu yani dola miridan ena ka o dubanye le nyenyi tile so ali le so wala kana nabiya oda kale ye kanibi ara nabe aka unzur kitab basharat al mustafa للشيعة المرتدى donc wahum qailun enere na ike kakai inna allaha bahi malaikatuhu umar subhanahu wa ta'ala ami asi mehi malaikan bi ali ibn abi talib umuriyon ku kwasi ali ibn abi talib dai konna si mehi uh, malaikan ejanyi dole ka e shali da sho na tunu dia umuri ejanyi da shali da sho nu dia nebi ejanyi da sho na nebi ejanyi da sho ba wete dake wahum qailun ana ana ka ere ya ka kai anna al anbiya wa rusul awela nibiyani ati onto bo iso bil ikrar ala wilayati ali ibn abi talib a kuwa kwete ken ni yebete yani oyibo dobidi ali anabozi abi talib daka sana banayi ne كتاب المعالم الزلفى لشيخهم قاسم البحراني dɔk wahum qailun ɛnɛ bɛ naa kaa yaa kaa kaa inna ali ibn abi talib awele ali ibn abi talib rajallahu anhu asharra biyadihi la jawi ali rajallahu anhu ɔn man tanu wani hiɛ sama fa akbala gɔmama di eguhi dɔba na maani ko gon wa alla sahaba yani eguhi nɔ ka hɛrɛ summa sallamat ali ala ali ibn abi talib aw man ode guhenan da salama ay ali anabi abi talib summa qala li amar alon do ali do kai amar kai irkabu ma ma e okay turale le me wa kullu ka kai bismillah majriha wa mursaha yani bismillah anaika um bismillah bismillah anaika onna asiru sen yani majri oyulu jan ate oyin na wa ono mosana wa ta'ala onu man hore wa kona faroki ba amar wa goba an na eke amar da man tora egu ni yani wa goba an ayunina dobu huye dobu hure yani e abe seyes kaname abi quality na huna ana ayaka anya ni bi no mori manu me dele ho ani bi suleiman ana eki ahisha osana ka osohowe da hisho ye nene le ore showe ehe le yeskene ka ukai ali ore nyukata ali ani sale so yana nasman ke amesiya nabi suleiman lahum qahum qailun ekene ya ka kai anna kalba ada ithnain min asahaba eka nyilezi anai kai ojo asabi e bailero intakam ali ali ibn abi talib oye goponu i ali ibn abi talib بعد أن أخذته الحمية al-abiya ọyọ m na yi e, ọrọ asọwa yani ẹrẹ anwunan ọyị kwọhe yẹ ana ika yi e. ohianan ẹnẹ ya kwan ọyị kwọhe ana ika yani na form of ẹrẹ ẹrẹ so awọ yani kọzọnan ọyị kwọhe ana ika o dibi wọn na ha wọtọl ati na jẹun ọdọ mẹ paale yani ẹrẹ yi ẹyẹ ẹyẹ shahida anna aliya waliyun la wa wasiyu rasul eka palakala ikerikete o dibenu kaye ali bi waliyo molihi wa wasiyu rasul rasul dawa ona ka onto moni sallallahu alaihi wasallam o mu wasiya kaye o ba dan rasul yani wele abere kana ke ma na ko we osan ma nay ni we na hi baharul anwar oni imam al majlisi imam men ona ke o tere yani a bere konon ana ke e ma na kwan o isim we ya ko na e bi hubo alu bait e zene ni ne sire ya ni hidon to mori sallallahu alaihi wasallam e ya ni sire ya ni hidon to mori sallallahu alaihi wasallam la ta'allama islam wa ahlul bait e ni yani ra ko se islam na kai an ni hidon to mori sallallahu alaihi wasallam en neme ana lule kai ele ana ekeze enyi denilu kaye agobe arona dale yana ne be o isi de ibn saba lanatullah alay yani boskaye ayanyi sonya islam min hare juziyehe o yere me because e be na se we to do di sai e kaye islam fi dahil on islam dai e kaye ene be na kai allazina yantasibuna ila alislam ene kai islam dai kai enni ze islam de vazin ene islam de cheshi huni eye na kai lebi yono islam be ana me hakaza yafaluna haula shia ane emamen yani shienen oizi eh, ile anaika ozenyi ile anaika enyi zayale deyaka ona mduleka ema kaleni ali taratan yaj'aluhu eh, martabatul ila e eh, jani de si ali tini uti asman kai ali radiyallahu anhu o oh, moriya ko ben ona oh, ko da wal jannan ona oh, ga ona ngunal jannan e eh, jani de si ali de shogo moriya wa ka ali on lo mori ko kwa kale wele ni malaika jibril do ina kanen ni ke no moriya ko na mele o be do wahi ali don yoge ejenyi desi ali radiyallahu anhu desha tudi anaikai ono huni udi aban ni benu wa ka anyi an nke kama aka ke enya ni bena ke ato a aka ewa o aka ko akwete den ni yebete o iwoli anaike ali radiyallahu ọ o woli amma wa ka ne a buya na ka risala to qadima buya na ka bi dira da wede a be enwere na ka se ya da ka e zenye ha na ka e, amani yare ona men agwa sonya ngulawa debi juntuka ehuna eurisi ya kuna luis ko e, hozi kai e, ile ono kaniza yale si enni enenyi hadise no manyi isnan be ona ka ke java sodi ko manika de ya kalen ona ndule ka enne meta ere so qur'an yani ka qur'an na ino bawo nan yani araba la ala ni sura na to honan ene awa bele mono qur'an na ino bawo yana kai araba la ni qur'an fatima onon to mori dictate ya ali dali chere ere rowan kurano na ona ya iha kurano na ona ya mitasira ndele yi cheche ba ya ahana ikaye ile ene be anyi samsam dem anu de kisaka yani taratan yaj'alu ali martabatul anbiya e ganyu de si ali de sho dai kai u gan ne bi e sho tinan so asanan bana ya ka yani e ye shi ne ya bi penetrate islam de roka ka e gan e man ka e jono en bi re men de jidanan onon dule kali radiyallahu anhu

yani orewa ọsụwa ka anyị anyị dagoyan amma anyị ne ne hine nwen anaghị ka a kọsa akụ wahala hete ọnọm dure ka the same thing evenan ene ka anyị hussein ka ọrụ iraq ene bale male na bụ hussein nọ nọ ejeria kwụsịchị de ka na ka ole ya dabere hussein kwụrụ akwụkwọ dawọ ati anehi idontu mori sallallahu alaihi wasallam ene wa nare wa kare de de kwụọrọ aja ha ịza ịza ha ya huseini ya huseini ya huseini ya huseini ene ma nrebe aja ha nọ these are the same people ọ nọ oh, n'oni nke onye oh, ma ni ka onye oh, ma na ka oni nke ya ma ni ya same because it is very important do why sewụrụ da adọ sewụrụ da sebi uzie anaghịkwa ọyụ n'aka na ewụrụ da ọnụ m ẹni ara anyị aruhuwa ịnẹni dọọ muwe dọka yi abịrị ẹnụ ma na kan iri chọọ dada kwene ọnụ m ke arụhụa nọn ọ ma ka wee nọ n'ọbẹ ọnụ you can get it duwe dọọ hi peji ana agụ eju wee na-eche duwere ka yi peji ọnụ ere but wee nọ ọzọ wee lụhụrara ama alhamdulillah one in gogun any of their book you can google it out so that ehunla ama na ka duwe ilo ka ewere ka ewere chi acheku ya the technology has make it possible the technology has make it very easy ka e ile anu abiji ajere ka go and check any book on wey si do ele in market go to google google will give you the book eh when you can anai ka ijo ka download that yani awu na le nya na yon dɔw ka aw ka o ɔwɔ ɛsɛ ama some of those books all over and you can download it freely what you just need is megabyte oye oh, ko islam has make the technology islam only make everything easy this technology do be simplified so that agobe asanyo de tete anai kai enai e kona suguare enai ka be de terun enai ka be ni cheche kontu moni sala alayhi salam enai ka be cheche ku asabin de ya ile nun to moni sala alayhi salam ono ka shi enile anatola ale de ilẹ̀ ọ̀hírata ọ̀nọ́tọ́ mọ́rí sọ́ọ́lá alẹ́sálàm ọ̀nọ́gà kì máa ń kázàbà àlẹ́yà fàlìyàtàbà màkàdà òmìnira náà ọ̀nà ya yẹ dáìka dókèèkè kùmìn ọ̀ntọ́ mọ́rí sọ́ọ́lá alẹ́sálàm ọkọ̀lọ́ náà ọ̀nà níṣà ọ̀yà nìyẹnira ọ̀nà lórí kì ha ọ̀là ìtòròkọ̀lù bẹ́dà ẹ̀ndà náà ìkẹ́ yàmi bẹ́dà ìjẹ́ wà hàwà zikai ilẹ̀ ọ̀nù kan wáyé kọ́ntọ́ mọ́rí sọ́ọ́lá alẹ́sálàm ọ̀ka lọ́ka ọ̀nà òkèèkè kọ́ntọ́ mọ́rí sọ́ọ́lá alẹ́sálàm gbọ́nà ìkẹ́kẹ́ ya nai kai e. e we kuru kaban we kuru shaban mu koro you don't need do cheche onto mori sallallahu alaihi wasallam because onto mori sallallahu alaihi wasallam ora mi hay qur'an bayanan shafiyan e hahi ana ko man hure to he ana kala na taju kalamina li nufassiru alquran e be e ku ni dire emre o isi me hahi qur'an o mi na ko onto mori sallallahu alaihi wasallam ora mi e hahi aya ana ka obi mujmal ana ka umuri subhanahu wa ta'ala o ma ana ka la ida ke noy ko goya on to muri sallallahu ala wasallam ora me ha ni imma bil qawl aida ka ke le yokal imma bil amal ay ku koro me ana ka o me ha isana ka umuri subhanahu wa ta'ala be ele ana ka enne ko we inilai ali ɔne kɔba ne na numuri ɔmɛ ke yagɛ ɔna bi kullu himfi fatima rajallahu anha yani ɛnɛmɛ hi ana yi ka ye ɛnɛ yɛrɛ ka yin lɛ fatima umuri o hina ye lera fatima rajallahu anha ɛkɔ azɛnɛ ɛnɛ kalɛ ana yi ka ye ere yɔnɔ ɛnɛ y'a kan azɛnɛ y'a kan kan yani ɛnɛ ɛnyisanabɔ e ne ere yɔnɔ yani wɔhun bari un min zalika alkaul ɛnɛ ha ne enwure yo ka ana ke e ahụ. so so inshallah e ba jere because e fatima woni mi jiro kai ba anyanwo seton because this kaya e se ka ire no ndị ahịa ka mani ni re do me ka re ni yetinyo so alwala wal bara onenye do do ye amamor ko wanyo so but uwe ka just make key points ona ma were arwen nera chiriwe inire ise a anya num soro wa hono anaika enyi bi two volume enyi bi one volume abe ametere ire ni yani o ise ye udibi anaika ye abe ne dibi ahlu sunna sababa awar ke ọ ịma mani ka ana ruhon na mana ka agobe da anaika e ka ke na sa sunna den ne ni oyi tiyete na she ɛŋu asene na ɛŋu taa yɛrɛ naa ika ɛwɛrɛ kina yi taa yɛ dɔw ba mɛwò sani ika ɛwɛrɛ kɔmɛw so ya hiyo mwazo na wa saala ono tinya da jen ya hiyo kumuli onawa do tinyi je tile susunno nto mori sallallahu alaihi wasallam dila hiyo mwazo na wa saala kumuli onawa do mei anabi zaida do wa idia banyangu sasa wa arina albatila albatila wa mwazo na wa saala do lezo ai anai kai asuwaben

ọmọ sọ̀nà wọ̀tàálà oṣù ọ̀yìnbòrò jù dẹ́ni dira ihe ọmọ sọ̀nà wọ̀tàálà ọmọlẹ́ ọ̀nàwọ̀ ààrẹ dẹ́ni halaka di ìsúná kọ́ ẹ̀tẹ́ ọ̀nà wọ̀ ìdán ya ihe ọmọ sọ̀nà wọ̀tàálà ya ọ̀nàwọ̀ dọ̀wọ̀ halaka ẹ̀ nùmẹ̀ tọ́gẹ̀ náà wọ̀ bàbá ẹ̀ ní oye ko because man kana fi salahi salah alislam islam o moli na o don wa halik man kana fi halake salah al islam wal muslimin o mo ina wa re halaka ne o on wa wa halaka do me kai kono tin subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk